وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ló fún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá tí adákọ́ fún òun ni ọba tí ó ṣàánú wa tó jẹ́ kí a tún ní àǹfààní láti tún jókòó sí ayò ilé ìlú abẹ́ ọlọ́ọ̀bá náà kó gáṣẹ́ ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́ kó ṣàlékún orí ẹ̀lú wa lórí gbogbo ìfi ọlọ́ọ̀fi ṣe fún wa ní dáadáa kọ́lọ́ má jẹ́ kó bàjẹ́ yìí gbogbo ìfi àwa sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ní dáadáa kó má ṣe ṣe fún ọ àdúgbò ẹ̀kọ́ náà wọ́n bá lórí pé ọlọ́run bá ṣe wa kò sórí Islam a sì bẹ ọba kúrú wa dúró lórí Islam ọlọ́run fún ìgbẹ́ ká lè ṣe Islam wa gẹ́gẹ́ bí àwọn sàárà bí wọ́n ṣe ṣe gẹ́gẹ́ bí àwọn tàbíyàrí bí wọ́n ṣe ṣe torí pàdé bí sallallahu alaihi wa sallam ó ní kọ́ ìlú kòrò ní kọ́ọ̀rù ó nínú àwọn ẹ̀dá tí ọlọ́ọ̀bá ti ká sílé ayé ní àsìkò kan náà tí ó jẹ́ ọ̀pẹ ẹgbẹ̀rún ọdún kọ́ọ̀dù òun náà ni ẹgbẹ̀rún ọdún àkọ́kọ́ eléyìí tí èmi àlọ́dún sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀sẹ́là tí mo bẹ̀ láyé tó máa ń lẹ́bí náà yà lóyún náà mú lẹ́yìn náà ìfọ àbùkọ́ tó. Now. وعليكم السلام ورحمة الله نعم àwọn máa bí ní ẹni tó ṣẹlẹ̀ à ń ṣe lẹ́kṣọ̀n lọ́wọ́ bóyá tó bá ti di tó tẹ́lẹ̀ tó ti ṣàlàyé àti ìwà àti ìṣẹ̀lẹ̀ ẹ̀rọ àti ìṣẹ̀lẹ̀ pàápàá jùlọ ní àsìkò tí a wà yìí tí a bá wọ àsìkò tí a wà yìí a rí pé oríṣiríṣi àdánwò tó ló wà lórí ilé ayé àwọn kan tí òye ọlọ́wọ́ bá tó òun làwọn èèyàn ń ṣe àwọn kan tí ó bí ọlọ́dún òun làwọn èèyàn ń ṣe gbogbo àwọn àṣẹ tí ọlọ́wọ́ bá pa wá pé ẹ̀kójútó lè ẹ̀kójútó lè àwọn ọmọ ẹgbẹ́ ènìyàn wọn ṣetán láti tẹ̀lé àwọn wá pé ọlọ́wọ́ bá lè fi ọlá ثم شوى من الذين يستمعون القول فيتبعون أحسنه قال شوى من أوقفك والضرات يتجرى الله بعد àti sọ́dà lọ́dún sọmọ́mọ́ wa ní ọ̀sẹ́dá wọn tẹ̀lé gbogbo ilé tó bá wá jẹ́ ìfẹ́ inú nínú ọ̀rọ̀ tí ó sọ̀rọ̀ ìyàwó tó ń náwó ilé yìí wọn á ta padà fẹ́ tó ní torí wípé kóòlù يؤخذ بقوله ويرد gbogbo sọ̀rọ̀ pátápátá lálẹ́ ìbò nínú tó bá sọ gbogbo sọ̀rọ̀ sọ̀rọ̀ pátápátá ohun tó bá sọ lálẹ́ ìta padà sí lọ́dọ̀ tí ò bá ti sọ ó yẹ kó sọ ìlà sọ dáàlì kàlí kọ́bọ̀ àyàfi tó wà nínú sàárè yẹn ìyẹn ní sàárè àlọ́dún sọ̀rọ̀ mọ́ wa àlùmọ̀tẹ́lá tí wọ́n ti lo mọ̀jìnà ọlọ́wọ́ tó ṣe àwọn ènìyàn kan wa. a gbọ́dọ̀ gbìyànjú gẹ́gẹ́ bí mùsùlùmí láti máa dé fún ìmọ̀ ní gbogbo ọgbà láti máa dé fún ìtẹ̀ láti ọ̀nà ọba ní gbogbo ọgbà. ìmọ̀ àbàjẹ́ sábàbí àdékún payọ̀ náà ìpayọ̀ náà àbàjẹ́ sábàbí àdékún ìmọ̀ wàtákùnwá wọ́n yọ àìsàn ìmọ̀kùnmọ̀ ọlọ́run ẹ̀bẹ̀rù ọlọ́run ọlọ́run bá ṣe àlékún ìmọ̀ yìí kọ́lọ̀ tó lé ìmọ̀ ẹ̀kọ́ wa kú. gẹ́gẹ́ bí o rí àti bẹ̀rẹ̀ láti bí ọ̀sẹ̀ mẹ́ta pẹ́yì tẹ́lẹ̀ ìyàwó adé ọ̀sẹ̀ kẹrin ọ̀bẹ àtàgbọ̀rẹ́ àlùkò òbí kan àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n padà tí wọ́n lè fi sọ ìgbésí ayé ẹni tí wọ́n á ti gba àdùkí amọ̀yànjẹ́ kí wọ́n á ti ẹ̀dá tí ò ní jábọ̀ kankan ní ọ̀dọ̀ ọlọ́run ọba àdùkí ọlá kí ni àwọn ẹ̀ṣẹ̀ yìí àwọn méje àdábíwá Muhammad sallallahu alaihi wa sallam ó ní ìtẹ́lẹ̀mọ́ àtàwọn àìkò òmìkọ́ àdábíwá ìjìnà sí àwọn kan méje tí máa ń pàdérò àwọn ẹ̀ṣẹ̀ méje tí máa ń dàgbé sí ayé ẹ̀dẹ̀rú tí máa ń ṣe sábàbí kéèyàn dìnà sí ìyọnu ọlọ́wọ́ àdọ́bí ilé ẹgbẹ́ ọjọ́ ìlú tó àtàwọ̀rọ̀ alìmọ̀ òbíkan àṣírikú bílà àkọ́kọ́ bẹ́ẹ̀ ìmáṣẹ́gbọ́ sí ọlọ́wọ́ ọba mo rí kó o bá pàdé ọ̀rọ̀ wà ní àtẹ́gẹ́ ló bá wọ́n ìlànà ààfà ọlọ́run bẹ́ẹ̀ gbọ́dọ̀ pé nǹkan ní ìlẹ́yìn ọ̀nà ọba wà sí ṣerú nínú tí máa ń pàdé ọ̀rọ̀ òun náà ní idán àlàáfófó wàsọ́ọ̀fù òun náà ni wípé idán tí a sọ yìí nígbà mí ó lè jẹ́ pé àwọn èèyàn sọ kọ́kọ́ ni ó sì lè jẹ́ wípé àwọn èèyàn wọ́n tú nǹkan ni iyì ni lórí tó wọ́n wò pé ẹjẹ́ atú iyì ni tí tó ní ọkùnrin àtòbìnrin tí wọ́n níbi ara wọn ó lè jẹ́ àti pọ̀ wọ́n máa níbi ara wọn ju bá tí ó tó láàrin àwọn ọ̀yọ́ níbi kí wọ́n fẹ́ tà kí wọ́n fẹ́ rà wọ́n wò kó yẹ di aṣọ ẹjọ́ kí wọ́n fẹ́ dá wọ́n wò kí yẹ di àdàrú pẹ̀lú àwọn ọ̀nà ìṣù ìlànà tí ò bá tó lọ́wọ́ bá mú gbogbo eléyìí náà máa ń pariwo kọ́mọ má ti ká pariwo nínú àwọn kan tí máa ń pariwo tí anábì sọ̀rọ̀ wà ní ọ̀sẹ̀ náà sọ nínú àti sábà olùmọ̀mí kọ́ òní وقتل النفس التي حرم الله إلا بالحق قلني يتوقع للمدين قتل النفس قل تكفى يدي الذي حرم الله èyí tó jẹ́ pé ọlọ́wọ́ bá ṣe ní èèwọ̀ fún wa láti pa àlẹ́bí kọ̀dẹ́sà àlọ́ èyí tí ọlọ́wọ́ bá kọ́lé ó ṣe ní èèwọ̀ fún èèyàn tàbí kéèyàn gba ẹ̀mí lọ́nà ìjọ ewọ́ níjọmọ́ ìlà ìlẹ̀ha kọ̀ àyàfi pẹ̀lú kíni pẹ̀lú òdodo wà bá ha dà ìhà kíni òdodo tó lè fa pápá ẹ̀mí kọ̀dù wà bọ̀ àdáàlì kàmọ́ọ̀hù wà wà pọ́ṣàhù ọlọ́run bí àwọn òṣìṣẹ́ lè fi pa ẹ̀dá ẹ̀dá tá lè fi pa ọlọ́run ti gbé kalẹ̀ ọlọ́run ti ṣàlàyé gbogbo ẹ̀ pátápátá máa bá ọkùnrin àti ìjáde lè ṣe ọ̀nà nínú tíra àti ìfọkọ́ lẹ̀ dáa sọ nípa ẹ̀ kí ni ìdíta lè fi pa ọmọ ìdí ènìyàn tá lè fi gba ẹ̀dí ẹ̀ ọ̀nà ti sọ fúnra gbogbo àwọn ọ̀nà tó bá wáyé àtọ̀ sí àwọn ọ̀nà yìí èèwọ̀ ni ká ẹ̀dá nínú ọ̀nà àdọ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àdìwọ̀sẹ̀lẹ̀ ó ní láyà ṣe é láyà ṣe é olè tó bá ṣe tó gbọ́ náà bá gbọ́ kò lẹ́tọ̀ọ́ láti gba ìwé àyàfi fún ti mẹ́ta nínú òbí òun náà ni ànásùnrin náà ẹni tó bá pààyàn ìdájọ́ ẹ̀ ó kàdìkàdì pààyàn ìdájọ́ tí ẹ náà ló kù èèyàn kò gbọ́dọ̀ dé èèyàn kan dé ẹgbẹ́ èèyàn kan lékodò ó lọ láì ẹnu míì ìwọ́n wá fẹ́ máa pé ní ayé bẹ́ẹ̀ wá ti mọ̀ọ́mọ́ pààyàn ìmọ̀ọ́mọ́ pààyàn yíwájú ìwọ bọ́ọ̀lù máa sọ pé òmọ̀ọ́mọ́ pa àwọn adájọ́ máa rí pé kò mọ̀ọ́mọ́ pààyàn nínú situation báyìí wọ́n wá lè dòkó sanwó ẹ̀ kó ṣe tọrọ. wọ̀nà kó nílà máa dúdú mẹ́ fàkọ́ni jàǹdà ìwádìí yìí ní sọ̀tọ́ọ̀nà fàlàyé sírí ọ̀nà léèyàn kan tí wọ́n bá pa ẹbí wọn ọlọ́run ti fi agbára lé wọn lọ́wọ́ káwọn náà béèrè fún bí ẹ tó pa ìyọ́ wà yìí ẹ bá wa pa ó ní ṣe jọ́kújọ́ sí kó wo bí ó pa ìyọ́ ẹ ìwọ náà gbọ́dọ̀ pa rárá ìjọba lára gbé fún e. torí pé tó bá ti jẹ́ pé gbogbo wa tó afẹ́ tètè lọ into our hands nǹkan àbàdé nǹkan àdàrú.

tó ti yọ ewu tó ti pọ́ àwọn àbá fi di ẹ̀ka rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan tá a bá gé pọ̀ báyìí sí tá a bá di ẹsẹ̀ àwa fi fọ́sẹ̀ kan a máa kéwòn láyé láì ní treatment àwọn á ti di ẹsẹ̀ kejì tó bá ti di lẹ́yìn ọ̀sẹ̀ kan àwọn á tẹ̀ di ọwọ́ bọ́ bá ti wá sí òkú ẹ̀ wá máa fọ́ọ̀sì pé kó máa jẹ́ nígbà bá ti yá wájà wá tún dé etí ẹ̀ nígbà ọba wa ké títọ́ wọ́n ní ojú ọ̀tún ẹ̀ àwọn ọbẹ̀ fọ́ tó bá wá ní kílẹ̀ ní ṣe wọ́n ló pààyàn ni báwo ló ṣe pààyàn ó yìnbọn fún ìbọn ẹni kẹyìn fóun náà padà yóò tún ìpìlẹ̀ kọ́ọ̀tù ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ kọjá àlàyé lórí àdáfúnni náà ẹjọ́ wá pààyàn ikú ni lòun náà lẹ́tọ̀ọ́ sí èyí ló máa jẹ́ káyé sinmi nígbà tí ìyọ̀kọ́ bá mọ̀ pé tó ń bá ti pa àyàn ikú ní ìṣòwò náà ẹ̀yìn ọmọ tí wọ́n tó gbà mí akọ̀wò fìṣò àwọn ọgbà rough rider máa ń táyà lò máa ń kó ẹlẹ́bẹ̀ tó bá jẹ́ pé ní tó fi ọ̀nà ọba ti wá ní tó bẹ̀ tó tó bá ti pọ́n ẹ̀sẹ̀ yẹn báyìí tí ìjọba bá ti fi mú nínú ìjọba ìlú nínú ọ̀dọ̀ lágbà sí àbòsí èèyàn tó ti pa èèyàn ẹ wá wò ó níran ó wá ń jẹun ó ń mu ó ń gbádùn kódà ó já sí wọlé ló wà fún ọdún márùn-ún ààbò sí nìyẹn ìdájọ́ dáadáa ò pẹ́ ẹ sì wá níbi ẹgbẹ́ sí ẹ sì fìdí ẹ̀ lélẹ̀ ìwọ téèyàn pààyàn tó jẹ́ lọ́yà tó rẹ̀ tó pààyàn nígbọ̀dọ̀ ààbò sí ni ẹ wá ní fúláyẹ̀sì ẹni ibi táwa ti jẹun nìyẹn ìwọ mùsùlùmí tó jẹ́ lọ́yà bíbí kó o gbọ́dọ̀ bá rú ẹjọ́ yẹn ẹ̀rí kọ́ lọ́yà lọ́gọ́rọ̀ gbà wọ́n ti ṣe pa báwo ló ṣe pa ìwọ ṣàṣàlàyé tó bá ti ṣàlàyé bó ṣe pa dá ìlera àbọ̀ bá ti máa kọ́ báyìí tẹ́ bá ti lówó tẹ́ fẹ́ lọ. àbòsílẹ̀ lè jọ mọ́ àdókòwé náà ọmọ ọba àti ti ọlá ó láti kọ́ kalẹ̀ àti ṣé lópin àdàdàn ẹ gbọ́dọ̀ fa ìlú ti ẹ̀ náà ni wà láàyè mi láàyè bẹ́ẹ̀ yọkọ́ bá fún ọkọ wọn tó ti ká ó bá ti ká bọ̀ ẹ lójú wa lè yọ ojú ẹ yẹ ló wá ti ká bọ̀ lójú ló yọ ojú ẹ ìdájọ́ ti ẹ̀ náà ẹ ti ká bọ̀ owó náà lójú láti yọ ojú ẹ. ọ̀nà òde kú ti bá ẹ lókun lè fi sọ́ọ̀sì kú ti bá ẹ lókun lè fi sọ́ọ̀sì kìlì kọ́tìlà ọlọ́run nípa pé àwọn èèyàn ń para wọn àwọn ọlọ́run àti gbé ìdájọ́ ìfọ́ọ̀tù kalẹ̀ wàlákùn fèrèsìfọ́ ti àyàtò ìyà lórí àdìbà ọlọ́lẹ́yìn ọ̀jọ̀gbọ́n níbi ìdájọ́ ìlú máa gbẹ̀sán yìí ibẹ̀ lè ṣẹ̀mí dáadáa wà fún yìí o téèyàn kan bá pààyàn àfi káàdó ẹ̀ ọlọ́ba ti wá lápààyàn èèyàn pààyàn wá káàdó ẹ̀ ẹwọ ìdájọ́ táwọn èèyàn fi parí ayé lẹ́jọ́ náà ẹwọ gbogbo àwọn ọdún òyìnbó káàkiri tí wọ́n lẹ́ni pòsè láwọn Africa country náà lórí pé capital punishment ẹnà yọkó ní òfin ìtumọ̀ ẹni pé tó bá pààyàn ẹ bá máa pa á di ìwà ọ̀dájú nìyẹn wọ́n dájú báwo òun tó pààyàn kò dájú ẹ jẹ́ kó lọ láìsí president ìjọba máa ń tẹ̀lé lọ́la á dẹ̀ lóun pardon ẹ̀ kó máa lọ lé àwọn nǹkan yẹn lè ló máa ń pa jọ́gúdọ́ òkè èèyàn kan pààyàn òkè ó wá lọ kọ́ńtì àwọn ẹbí ẹ tó pa ẹ padà rí èèyàn kan ní wọn tá máa wò pé ẹ wọn kúlẹ̀ à òun àgbẹ̀sọ òun náà wà máa ṣọ káàkiri níbi tó ti ń ṣọ nígbà tó bá fẹ́ pa ó lè má mọ olóòwò nìkan mọ́ ó lè wò pé kó o fi ní ṣe fáwọn ilé òun náà ti ṣàkóso òtá àbòsí àbòsí yóò la ní gbọ́ngbà àbòsí bá bí àbòsí ni ló fi jẹ́ pé ọdún àdọ́bí sọ̀rọ̀ gbọ́ wà ní ọ̀sẹ́là ó ní ó ń so àkọ́ọ̀kà bọ̀ nímọ̀ àwọn ọgbọ̀n rẹ̀ rọmọ ìyá rẹ lọ́wọ́ ọmọ ìyá rẹ alábòsí àti ọmọ ìyá rẹ tí wọ́n ti kọ́ ọ́nù hàádàn mọ̀dúlò ilé òṣìṣẹ́ ọlọ́wà ti ẹ̀gbọ́n tẹ́ tọ́jàbòsí àwọn ọ̀nì ẹ̀tọ́ jálábò ní kí la bẹ́ẹ̀ ṣe lọ́wọ́ ẹ̀ ó ní ẹ̀ṣẹ́ kí ni ẹ̀ta lọ́wọ́ kò ẹ̀bá jẹ́ kó rí àbòsí ẹ̀ ṣe nínú ọ̀dọ̀ ta fi káwọn èèyàn lọ́wọ́ kò a ṣe déédé agbọ́dọ̀ ṣe déédé o ẹni tó bá pààyàn lọ́gọ́ ikú ni èrè ẹ̀ṣẹ̀ títí ẹ̀ náà àti ṣàbòsí kúrò nínú ta fi pààyàn nìyẹn ẹni tó bá pààyàn ó ní àtẹ̀yìnbó gbáàrí ẹ̀ tó bá ti ní ìyàwó tó lọ́kọ tó fi wá lọ ṣe ṣìnà nínú ìdájọ́ ọ̀tọ̀ náà ẹ̀ tó bá ti àtẹ̀rẹ̀ tó ti níyàwó tó ti lọ́kọ àbójú ti lọ́kọ ikú náà lè rí ẹ̀ṣẹ̀ ọ̀ ìdájọ́ ọ̀tọ̀ náà wò yẹ ẹ̀ tí òjò wọn kó ti kí ni kó forí jọ̀dọ̀ ọlọ́ọ̀bá ló ń ṣèdájọ́ ìwọ́n ní ẹ̀rọ ìlú ti máa ṣèdájọ́ báyìí à <laughs> lọ́kọ̀ wá sa ọlọ́ọ̀bá láyà nígbà tá a fọwọ́ ta ọlọ́run láyà ẹ̀rí tá a padà ṣe tí wọ́n bá sọ pé èèyàn kan ó ká èèyàn kan mọ́ ọ̀dọ̀ ìyàwó ẹ̀ tó bá dé jùlọ ó wá gbé kí ó là mọ́ lórí kí làwọn yẹn bá sọ tẹ bá jẹ lórí pé tó bá jẹ wọn náà kí ló bá ṣe a ní àbá ah, ṣe ti bẹ́ẹ̀ náà àjáde ní máa lọ gbé o ókè nígbà tó ṣe lè sí àwọn òṣìṣẹ́ ìwọ́n òkú yẹ kó gbé àjà kí ló ń fi àdáṣe tọ́wá lọ́gbìyàn orí lọ́gbìn bẹ́ẹ̀ ó fẹ́ bẹ́ẹ̀ ní yẹ lórí torí pé ó bọ́ sọ́dọ̀ ìyàwó tiẹ̀ nígbà tó wá bọ́ sọ́dọ̀ ìyàwó ẹlòmíì tọ́wá sọ pé òfin ọ̀nà náà ni wípé bí wọ́n bá kó orí fẹ́ kó ní gbogbo ọkùnrin náà ló máa láyà fún bẹ́ẹ̀rì kò ní gbogbo yán táwọn ọ̀sẹ̀lẹ̀ àti ìfọ̀mọ́ bá ṣẹlẹ̀ fẹ́ lómi ìbá ọ̀fẹ́ kó lè má lè sùn ẹ̀mí ò sì bọ́ wọn bóyá ló ní kọ́ sí ẹwà kẹ̀kẹ́ ó wa máa ń ṣe ó wa mọ́tò ló fi kọ́ lùyàn kọ́ ó lè má lè sùn kọ́sẹ̀ kọ́ ẹ̀mí àtàmà bí aláàbọ̀ mi pé ah, ẹ̀sìn mo kọ́ lẹ́sẹ̀ ipò lòun fẹ́ wà báyìí inú ìlera ló fẹ́ wà báyìí ẹ̀mí ò ní balẹ̀ ká máa sọ pé kó wá má dà ṣùgbọ́n wọ́n lè má dà àwọn tí wọ́n lè má dà yọ lọ́gbẹ́ ti kí ló fẹ́ pè ya wọn owó adé rárá orí fárábò sí ìwọ náà tẹ́jọ́ bá ti di tiwa àbí mọ̀ ọ́ dá yorùbá ti sọ pé ẹjọ́ òdìdí ni kálọ́nà ọ̀dá ṣùgbọ́n yorùbá lè lè sè bí a bá ka dictionary yorùbá àti àka ọ̀rọ̀ owó yorùbá àti àka dictation yorùbá kánà ọ̀rọ̀ pé yorùbá lè gbà kan ní o yorùbá lè fi ṣe kí ni ó ti yàtọ̀ nígbà tí ìgbà kan yorùbá sọ wípé tí ọmọ ìyá méjì tí wọ́n bá jọ wọlé tí wọ́n rẹ̀yìn síra wọn wọn ò bára wọn tó tó ọ̀rọ̀ ni o ṣé bí ayé ìsinmi jọ náà ọmọ ìyàwó ìdọ́jọ́ ṣe ìyàwó ìkan ṣe ìyàwó ìyàwó ìkan jalè ó gbé mọ́ ìkan lo báírò àti kọ̀ǹpútà láti ti àwọn ẹ̀rọ lè tọ́wọ́ méjèèjì bá wọnú lé kí lọ́ máa ti jáde wọ́n á rẹ́rìn jáde nì àríwẹ̀ kan ni kọ́nà kó ṣe àlò wa àwùjọ wa gbàgbé lórí pé àwa náà àti ṣe kí ni a ti yí ìwà wa padà ní àwùjọ Yorùbá Yorùbá yòówó gbà kọ́ ọmọ ti ẹni lé ó lè jẹ́ kó máa ń sọ pé bá mi lọ́mọ mi ò ní lọ lọ́mọ ṣùgbọ́n pẹ̀lú ẹ̀kọ́ ìyẹn ò ní kí yorùbá bá bẹ lọ́mọ ẹ bọ̀rù dé bí èèyàn kan bọ́ bẹ̀ bá ń ṣaburú táwọn èèyàn bá pa wípé àwọn ọdún mọ́ wọn òun fẹ́ párẹ́ ló ń ṣe ọjọ́ tí ọmọ ìbá ti dàbùdàbù ẹ lọ́wọ́ yorùbá parí ọ̀rọ̀ wọn ní ojú mẹ́rin ló bímọ ìgbà ojú ló tọ̀ tó bá wò ó di bímọ kéèyàn kọ́ má bẹ bọ́mọ wí ọmọ tí wọ́n nílé ìbáwa bá wa wí tí wọ́n nílé ìbáwa bá wí kọ́ náà má jẹ ká dúdú ẹ̀ lọ́wọ́ kó wá bímọ káwọn èèyàn rí ọmọ ẹ̀kọ́ máa ṣàbú kọ́ má lè ṣe ṣáàyè ẹ̀kọ́ ẹ àbáyé ẹ̀yà fọ́ mẹ́rẹ̀ tẹ bá jọ wù mẹ́rẹ̀ àrùn àtẹ́yìnbó gbáàdì ẹgbẹ́ ti níyàwó àtẹ́tóbi lọ́kọ́ tó bá ti ṣùgbọ́n tó fi ṣẹ̀ríà ikú ni o tó rí pé ni ọlọ́run wà látàkọ̀rọ̀ ọ̀hún sínà ọlọ́run ẹ̀kọ́ lọ sí ṣìnà iná wù ká lọ fà sá rà orí bú ni ọjọ́ ni ẹ gbọ́dọ̀ súnmọ́ bẹ̀ láti kékeré ìyíta fojú ولا تقربوها ọlọ́run lè gbọ́dọ̀ súnmọ́ alẹ́dínà láyé ní ìrúnà máa àwọn ìlànà àkọ́ ọlọ́run láwọn ẹni ilé àwọn ìbádọ̀ àjọyọ̀ wọn kì í pè kọ́ ní lẹ́yìn ọlọ́ọba wàlá yakọ̀tùlù náà náà fẹ̀fẹ́ ti ṣàwọn ọmọ ìlànà àkọ́ wọn sì kì í pa ẹ̀mí àyàfi kó jẹ́ torí ẹ̀tọ́ ẹ̀mí yẹn lẹ̀ tó bí kú wàlá ẹ̀dùn ẹtú bá lọ jọ́wọ́ ilé ìwò ọ̀tọ̀ tá jẹ ìyá tààrà yùbọ̀ àdáwò àdá yàwó ẹlẹ́fìyàmà ọlọ́ọ̀ni ìyàwó lọ́jọ́ pẹ̀lú àdìgbìyàwó àdìgbèlé àdìgbèlé wàyà kúrò lè fi ìní lọ hánà wọ́n máa bẹ́ẹ̀ tó lọ wọ́n sí ẹni yẹpẹrẹ kọ́nà má ti wà lọ́mọ lọ. ìwà ìnà ó fà jẹ́ bí ìyọba ẹni tó jìnà kò wá nípa ọjọ́ ọmọ kò tó bẹ́ẹ̀ nígbà ìyàwó ẹ̀ bá ní ẹ bàbá síbí kí ló lè tẹ́ fi pẹ́lẹ̀ ah, à ń ṣe mítì lọ́fíìsì rẹ̀ ó ti parọ́ àbí ò parọ́ bàbá lágbájá ó ti ti parí ẹ̀ kó wálé nì ah, àwọn akáàtú àtàkàtù mi ni ìyẹn yóò jó àrí ó ti ti parí wọ́n ti jẹ gbèsè gàrí lẹ̀rẹ̀ fẹ́fẹ́ kò sọ bó ti ti parí ẹ̀ nì àwọn ọmọ ọkọ̀ àwọn ọmọ wà láńtìrì tí wọ́n jọ ń ṣiṣẹ́ lọ́fíìsì àwọn yẹn ti búlọ̀kù ẹ̀ mọ́lẹ̀ àbí torí táwọn ọmọ yẹn náà wọ́n ṣọ́ mi yẹn tó ti fi parí kọkùnrin tó tẹ́lẹ̀ tó ti ẹ̀fẹ́ rí àwọn ìyàwó àwọn ti lọ blọ́ọ̀kù ẹ̀ yóò ti ti parí wọ́n ti lọ blọ́ọ̀kù ẹ̀ lóòkò ní kówó délé kí ló ti jọmọ́ ṣìnà náà ni kí làwọn èèyàn lè ṣe torí ṣìnà àwọn èèyàn máa pààyàn torí ṣìnà kọ́ bá kó làwọn abẹ́ tó ẹ tó ti níyàwó àdúgbò fi lọ́kọ ìdájọ́ ọtọ náà ni wípé ẹ̀mí ẹ̀dẹ́tọ̀ sí kú nínú ẹ̀ ànábi sọ̀rọ̀ bá wà ní ọ̀sẹ́là ó ní àríṣà ẹni tó bá fọ́mọ̀ ó ṣe Islam ọlọ́dún láì rọ́nà ìdí ọlọ́dún àríṣà yẹn bá láti ṣe Islam ẹni tó bá gbà ó gbà kó yàrá ṣùgbọ́n kí ìyọ̀bí wá jẹ́ ìgbóhùn Islam kólówó ṣe lọ ìlú ẹni bẹ́ẹ̀ yóò dà yóò dàgbà wá ṣe wá sí ipò a dáadáa báyìí wà ló ti o wọn wá ṣe wá sí sí kò wá gbá kó gbà wá sí ẹrù gbà tí ó mọ tí wọn tó ìlú implication tí ó bá gbà nínú ìdájọ́ Islam nínú ìlú Islam yóò dà ìlú ẹni o ọ̀dọ́ lẹ́tọ̀ọ́ sí ikú nínú àwọn èèyàn ló jẹ́ tí ọlọ́run ti sọ pé ajínigbẹ́ tó bá pààlà kí ni kí ni ẹ̀ṣẹ̀ tí ẹ̀ ń jẹyẹ òun náà máa kú nínú ẹ̀ alimọ̀haribu rẹ̀ àwọn tí wọ́n àwọn tí wọ́n bá ti ọlọ́run lógun àtòjíṣẹ́ rẹ̀ wàyà sàáwùnà fìlà áwùnì fàsáadáa wọ́n wá ń fọ́n ìbàjẹ́ ká sórí ilẹ̀ ní ìfàpẹ̀rẹ̀ nínú ìlú tó ní fi ẹ̀sìn wọ́n wá rí pé èèyàn kan ilé kan kalẹ̀ ó wá kidnap àwọn èèyàn kí ni ìdájọ́ ló ẹni ẹjọ́ náà olùdàlúrú ni èèyàn ilé kan kalẹ̀ wá kó àwọn ọmọ kéékèèké nínú ìlú ó wá lórí ìwọ̀n lórí gbogbo àlàbùpá pẹ̀rẹ̀ kí ni wọ́n ní yẹ olùdàlú èèyàn kan kó àwọn òyìnbó sínú ilé kan ó wá kọ́ wọn wọ́n ní pààyàn kí ló irú ẹni ní yẹ olùdàlú ni èèyàn kan kó àwọn èèyàn jọ sínú ibì kan ó wá kọ́ wọn bí wọ́n ti lè máa ṣe homosexualism àti bí wọ́n ti máa spread ẹ̀ káàkiri àárín àwọn ọmọdé ó mú wọn ní sẹ́mínà lórí homosexualism ọkùnrin máa fẹ́ ọkùnrin obìnrin máa fẹ́ obìnrin irú ẹni ní olùyà lórí rẹ̀ tí wọ́n bá bá wẹ̀ lọ nínú ìlú Islam tọ́jú òfin Islam tó lu ṣẹ̀ríà ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ lẹ́tọ̀ọ́ sí i torí pé kí ni wàyà sáà ọ̀nà fi áwùsì fàtàrà ọlọ́run ni áwùsì àyùsọ̀ dáhùn àwọn olùkọ́ àtàlẹ̀ ọlọ́run nídàájọ́ wọn ni wípé wọ́n lè mú wọn kọ́kọ́ wọn bá gbélé wọ́n lè mú wọn kí wọ́n pa wọn àwọn yóò fa òfin dàgbà àrùn àbí tí wọ́n bá fẹ́ fìyà jẹ wọ́n dáadáa kí wọ́n lọ tù wọ́n sínú kọ́mú wọn lọ ẹ́ńdáàlì ìwé ìròyìn ká wá tẹ́tà dípẹ́ tẹ́tà tí ò sí èèyàn bẹ̀ rárá tó jẹ́ pé tó bá wò pé kó wọn rìn ọdún méjì kò lè rè kọ́ iyọ̀ wá wá wá irú ìtẹ̀yẹ wá lọ jù sílẹ̀ àbí àjálẹ̀ àwọn dagras praise yẹn wá lọ jù sílẹ̀ wá gbà sí èkú bí ọjọ́ tó bá rántí kọ́ fún lóúnjẹ náà bá rántí fún fúdà ló sílẹ̀ torí pé kí ni irú ẹni yẹn ń ba orílẹ̀ yẹn wà láti sílẹ̀ fi áwùjọ bá àdá ìsìláàfíà ọlọ́run yẹn máa ba orílẹ̀ yẹn lẹ́yìn ìgbà tó náà bá ní tó ṣe ilé ìjẹ́ tó nínú àwọn ọkọ̀ ẹ̀mí èèyàn kan lè fi bọ́ èdè yóò wá ṣẹlẹ̀ jọ̀wọ́ nínú tẹ́lẹ̀ máa fi gbọ́ tó jọwọ́ ìdàlúrú òun náà ni pé káwọn èèyàn kí wọ́n ti tẹ́sí rí bẹ́ẹ̀ against constituted authority ìjọba lóòlù kí wọ́n fẹ́ ṣàjọba rú nínú Islam ìjọba lè pa wọn torí pé kí ni nígbà táwọn kan bá ti dé tí wọ́n fẹ́ sàdú tí wọ́n fẹ́ tú tí wọ́n bá rí àbá ọ̀sán gbéra pé àwọn fẹ́ àwọn tó ṣe kú pàpẹrẹ bí ìjọba ṣe kú nínú ìlú náà tó bá mú wọn bó ṣe jẹ́ kú bí ìkú náà nínú ìṣẹ̀lẹ̀ àná torí pé kí wọ́n bá sọ̀ sí wàhálà ńlá lè àwọn èèyàn lè fi kú ìlú tó fi lálàáfíà ṣe rò pé ìrọ̀rùn ni nígbà táwọn kan gbé bọ́dí wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ mi èyí náà ló fẹ́ káàbọ̀ ó yẹ gbàjọba rárá o gbogbo tí ìjọba lè ti dáàbò bò jọba rẹ̀ lèmi náà máa sáré ẹ̀ èdè process àta ìjẹ̀ sílẹ̀ àwọn aláìṣẹ̀ àwọn tí wọ́n fọwọ́ bẹ̀sẹ̀ wọ́n padà jẹ̀yà wọ́n lórí lórí lórí jẹ́ fún gbogbo àwọn ọkọ̀ báyìí kọ́ nínú islam lórí tó ní kọ́nà kó ṣàwọn ẹnì kọ̀ọ̀kan wa kọ́nà kó wá ṣe òfin ẹ̀ lára tòun ìyẹn jẹ́ nínú nǹkan tí agbọ́dọ̀ bòtútó àwọn ìdílé ẹ̀ tí a lè fi pa ẹ̀mí ọlọ́run ní ẹ̀ gbọ́dọ̀ pa ẹ̀mí o nínú àtìlábọ̀ ẹ̀gbọ́n omi kọ́ tí pa ní o ẹ̀mí aláìṣẹ̀ ká pa wàmìnà àlànà ti sáà nínú àwọn àfi pé àdìsíyàmọ̀ kò ti dé nígbà tá àdìsíyàmọ̀ bá ti dé sọ̀rọ̀ mọ́ wa ẹni wọ́n wàyàtúrú alhawaj ó ní hawaj bá pọ̀ àwọn olówábẹ̀ yìí wá mọ́ ní hawaj àdọ́bí ní alhawaj ó ní ìmá para ẹni tẹ́fà wuli alílé ìjọ náà ẹ wo èmi tó ń sùn ládàá ṣe gbogbo ilé ọlọ́ọ̀bù fẹ́ fún wa nínú alukur'an suratul nisa ní verse ninety ọlọ́run wa máa yàtọ̀ tó lè mú nílẹ̀. ọlọ́run tá a bá rí ìyọ̀kan tó wọ ìlú tó wá pa nílẹ̀ ẹtún kan náà bá kọ́ ó pa fàjàdá òwò jahannamu ọlọ́run ní ẹ̀sán orú ẹni bẹ́ẹ̀ yìí náà jahannamu ni o kọ́ àdídà òfin ìhà á lọ péré wà ọ́bìbà وأعد له عذابا عظيما ìyà tó tóbi ọlọ́run ti pèsè ẹ̀ka rẹ̀ torí tó ti kí ni ó pa tó ní náà ẹni tó bá pa tó dé nígbà tó lólo ọlọ́run ní náà nílé ẹ̀ ọlọ́run ti bí lórí ọlọ́run ti ṣẹ́ nílé kọlọ̀kó làwọn bẹ̀rù kọlọ̀kó làwọn bẹ̀rù kó má ti wá ní ọmọ náà ẹnikẹ́ni ọlọ́run wà ní atákòtòlù náà lẹ́dí ṣàbọ̀ ọmọ ìdàlù ṣàkọ̀ ọlọ́run ní ẹ̀kọ́ lọ pa ẹ̀mí o ẹ̀mí tọ́lọ̀ bá pọ́n ní tó ṣe léwọ̀ àyàfi pẹ̀lú ìdí òdodo ọlọ́run ní wà wọn kó sí ìlànà ògùnrù wú mẹ́rin tábà wá rẹ̀ kí wọ́n parí ọ̀dọ̀ àbòsí fàkọ́ni jẹ́ ẹ̀rọ náà ní wà ní ìdòǹkọ́ náà ọlọ́run láti fún àwọn ará ilé ẹ̀mí ọtọ́rítì afúnwọn ní àṣẹ káwọn náà béèrè fún ẹ̀mí ẹ tó pa ìyọwọ́ fàlà yóò ṣeré pé ọ̀sùn táwọn náà bá wá fẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ tó pa ìyọwọ́ wọn gbọ́dọ̀ kọjá là ó máa ń ṣẹlẹ̀ láwùjọ àwọn lágbáwá ó máa ń ṣẹlẹ̀ bí èèyàn kan bá pa èèyàn kan tí wọ́n wá láwọn fẹ́ bẹ̀ tán wọ́n wá lọ mú ẹrú wọ́n lọ mú ẹrú àwọn ìyẹn lè wò pé a ah, ẹbí tí wọ́n ẹbí ńlá rè ẹbí tí tàbí wọ́n yìí gbòòrò ṣé yìí lórúkọ ni wá ìjẹba wá pa ẹni tó pa lọ́gbọ́gbọ́ tó jẹ́ pọ́pọ́ lábílì tí ò fi ń ṣerú wọ́n wá lọ mú ẹrú wọ́n á ní kí wọ́n pa ẹrú yẹn dípò. àwọn ẹlòmíì tí ẹbí kan bá pa ẹrú kan nínú àwọn tó jẹ́rú wọn àwọn wá lọ sábẹ̀sì ọmọlábí tí ò ṣerú wá lọ pa lọ́lọ́ fi ní àlàáfíìlú ìlàáfíìlú wọn ìfúùsà wọn ìfúùsà àìṣòhùn ìṣòhùn ọ̀nà orí tí ọmọlábí bá kọ ọmọlábí ọmọlábí náà jẹ́ fífa wọn àlàáfíìlú ìlàáfíìlú tí ẹnu bá pa ẹrú ẹrú ní jẹ́ fífa wọn ìfúùsà ìfúùsà tóbi bá pa obìnrin obìnrin náà jẹ́ fífa ẹ̀dá kan pé gbà lójẹ́ pọ́kò obìnrin lọ́pá ní ti ẹ̀sán tá a bá gbà tó lè dùn wọ́n dáadáa ọkùnrin lábá fi pa ọ̀nà ìdí ẹ̀ má ṣe bẹ́ẹ̀. ìdánwò kádà mọ̀ súnrọ́ alárọ̀sí lọ́dọ̀ kọ́lọ̀ kó máa jẹ́rọ wá sí. ọlọ́run ní ájíjú dáadé ọlọ́run látara àwọn ọ̀rọ̀ báyìí tá a fi ṣàlàyé fún yí kàtàmínà àlàbáyé ìsọ̀rọ̀ ọlọ́run láti ṣe ló fi fọ́ ọmọ ìsọ̀rọ̀ ìlú àdáhùnmá kọ́dàlá lọ́sàn-án lè kọ́ ìrìn náà sùn pé ẹnikẹ́ni tó bá pààyàn láì fi pé wọ́n pa ẹniyẹ́ pààyàn àwọn fàtàlì ń fi àrùn àbí látara ìbàjẹ́ bàtà ẹ̀sẹ̀mẹ́ kọ́dàlá náà tàjẹ́ ìyá ọlọ́dúnrún ẹni bẹ́ẹ̀ àti bí epo pa gbogbo ọmọ ìgbéyàn lápapọ̀ wà àyà ọlọ́dún tàbá wálé ìyọ̀kan tó ń dá gbogbo ẹ̀mí kan فكأنما أحيا الناس جميعا ọlọ́run dà gẹ́gẹ́ bí ẹ tó yẹ gbogbo ẹ̀mí ni ó ولقد جاءتهم رسلهم رسلنا بالبينات ọlọ́run ní ànábì wa àwọn ànábì àwọn ọlọ́run wọ́n ti ìlànà òkèrè ọlọ́run pẹ̀lú gbogbo wáàtí àwọn èèyàn wọn tún ṣàbùkù wọn lè ba dèjẹ ìyẹn jẹnu àwọn ayé àkọlọ ti sọ fún wa bá àtọjọ payọ ọlọ́dẹ àwọn ẹni rí wọn lẹ́bí lẹ́la ẹni rí wọn bá àwọn ọmọ ìlà àkọ ọlọ́dẹ àwọn ẹni rí wọn kì í pè kàn bí ìlẹ́yìn ọlọ́wọ́ máa máa yàtúndúnáwó wàdáwó ọlọ́dẹ kọ́ṣọ́ lọ́mọ ń sìn. ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ọlọ́run ní bákan náà ẹ̀mí tí ò bá ṣe ẹ̀rọ ní pa bẹ́bá ní wọ́n ní ìlú mùsùlùmí tí wọ́n bá pààyàn torí kóńkó ló pààyàn ní àbújẹ́kẹ̀ ọdọ́dọ́ ní ọdún pa wà láyé àwọn onígbàgbọ́ ní máa ṣe ṣì kọ́nà bàbá ńlá wa bẹ́ẹ̀ láwọn èèyàn tẹ̀lé owó yẹ kó gẹ́lẹ́ sí láwùjọ yorùbá ọmọ kó ṣe àlúwá ṣìnà ọmọ àlè ló pọ̀ jù láwọn àkọ́bítà sílẹ̀ yorùbá torí kókò sí ìdì wọ́n kọ̀ fira wọn mọ́lẹ̀ ní wọ́n fúnra wọn lóyún irú ọmọ yóò ṣe ọmọ ọkọ̀ yorùbá ti fi ilé tó tò wọ́n máa lé ẹgbẹ́ ní òdì ìdàgbà ọjọ́ tó bá dàgbà tó bá yẹ ìdílé nulẹ̀ yẹn wọ́n ìyẹn ló pọ́wọ́ jù láwùjọ yorùbá lẹ́yìn tí ẹlẹ́ tó bá bá wọn tíráìbù ní ìlò kódà ní ọ̀dọ̀ àwọn yíbo gan èyí ò ló pé nǹkan lè fi bẹ́ẹ̀ gbajúmọ̀ wọ́n kọ̀ kìyàn kan mọ́lé ó lè fi lórí àwọn náà lè lọ gbọ́gbọ́ dá sí o tó láwọn kan a sì pọ̀ lórí pa ọ̀nà táwọn yóò gbà gba ẹ̀dẹ́ àbọ́sọ̀ àwọn kò ká fúra apààyàn ni wọ́n náà tó bá ní àbọ́sọ̀ ẹ̀lú dáadáa àwọn olùkù yẹn dájú kọ́wọ́ wọ́n lè pàyọjá èèyàn mélòó sì wọ́n lọ sí pa láwọn ọmọ olóríire àwọn ọmọ olóríire tọ́lọ mẹ́fún ẹ̀tọ́ ti dá padà pépà ojúhù ó yá ẹ padà sọ́dọ̀ náà ẹnà sọ́dọ̀ ẹ̀lú sí èmi ò wáyé táwọn ọmọ oníwọ̀n ọ̀rọ̀ bá wá pọ̀ ìgbà ìlú àti àwọn ará orí olúgbèdà àti àkéjì ìtàbà àti àbọ̀ọ̀tì ti pọ̀ sí abẹ́lé ilẹ̀ ọmọ wọ́n wọ́n sí àwọn ọmọ ìlàdó ti kí kọ́nà kó ṣe àdúwọ̀ àwọn ẹni wọ́n ní jẹ́ kí wọ́n ṣe ṣe wọ́n ní máa pa ìlú tọ́nà bá ṣe lé wọn nígbà ẹwà wọn tí ẹ́ tó bá ní ẹ̀ àfà alágbájá bímọ àtẹ́lẹ́rẹ́ ó ìdókọ̀ ní àwọn àfà lè kí ó lọ́dọ̀ wa bí wọ́n kọ̀ máa ń kí ọmọ mọ́lẹ̀ náà báwọn dábì ti ṣe kí ọmọ mọ́lẹ̀ bí ó rí bẹ́ẹ̀ jọ̀gbọ́n ó lẹ́tọ̀ọ́ láti fi ọwọ́ kan obìnrin báyìí àyàfi tẹ bá tó yìí lẹ́tọ̀ bí wà tó lè kí a máa wo ra lójú ẹgbẹ́ a máa máa jọ rẹ́rìn-ín àìlú ẹ̀rí wo èyí tó lè rí tẹ́lú ìbú wá lọ́mọ kan tẹ̀ wá lọ náà rẹ̀ rí lè síra rẹ̀ yìí láti máa ń sọ fúnra wa àwọn kọ́ọ̀lù oríṣiríṣi nice ball lásọ̀ àwọn àtẹ́wọ́ wa á kí o ti gbà pípú bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ní gbogbo ilé náà kọ́lọ́kọ́ láwa fẹ́ o. nínú Islam tó bá fẹ́ fi ọmọ kan ó wá rí á sàlámù àlékún wà àlékún rẹ̀ ìwọ náà ṣe títà ẹbí ẹ̀dá mi lò gbogbo títà tó dára sálámù ẹ̀kọ́ ni kìíní o ìní ìdáhùn tó rí bíá ó ti dọ̀rọ̀ rẹ̀ tó wá sálámù sí títà tó kó òsókè tí ó kọ̀ ọ̀rọ̀ lórí àà kò sí tó burú lẹ̀ torí àwọn bọ́dà náà bú gbogbo títà tó bá ti kọ́kọ́ sálámù sí wọn oríṣiríṣi làwọn náà máa rò títà ẹ̀ gbogbo gbà sálámù já tí o ṣe pé bí mo ṣe wo títà ẹ nǹkan kan máa wà lẹ́nu ẹ ìwọ ni kan tẹ̀ láàbò lẹ́nu òun sálámù fẹ́ gba aládàáni nígbà wá sálámù síra yìí iye tó ń da jùlọ bí ẹ̀sìn ti kọ́ wa tí ìyọ̀ bá fẹ́ fẹ́ obìnrin ó ní láti pè é jókòó ìyẹn náà kò sáà kò ní gbogbo yàgò pọ̀ síbò pé wọ́n pè pé àbábájá báyìí báyìí báyìí ṣùgbọ́n ìlú ń dáa jù tó máa kàn léwájú tó sì fẹ́ sì wò jù òun tó sì jẹ́ wípé ó rọrùn jù tí ò sì ní jẹ́ kó ìfẹ́ ìsì lórí nǹkan tó máa ṣe tó o ní ò ní padà kéré ẹ̀ tọ́lọ́ bá wá ṣàtúnṣe sábìyàn ẹ̀dá gbà tó ṣe kó lè gba ládá lórí ọlọ́run àwọn ìfẹ́sìmẹ́ǹtì tí ò ní wúlò tí ìyàwó máa padà káàbàbọ̀ pé àìrú àṣìṣe òun wá ṣe ìrọ̀lẹ̀ bí lọ́wọ́ jìnà o mo ti bọ́ọ̀lù fẹ́rẹ́sì jìnà o mo ti ná dátà jìnà o every week ni mo máa ń subscribe o fàtúrà dátà bá ti àti ilẹ̀ padà ṣe bá ìṣòro wọn lọ tí bá ti bá ti pè bá ti kódà tí bá ti pè fún ọgbọ̀n á orí mi máa mú wọn o ìwọ ló ti dára náà torí pé gbàgbé ẹnì ìjọba títí títí títí olùmẹ́fà ẹ wá ní wọn wá sọ pé a ah, kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ o wọ́n bá ní kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n wá ní àfà ẹ̀yìn náà wò dáadáa ni ọmọ tẹ́ ìwé òun ló ń gbogbo ohun ti kó bóòlù ni jọ ara gbogbo ìṣòfò tó rọ́dà tó ti kó gbogbo pàdé èkó ọmọ tẹ̀lé ń pè ìṣe náà lòún lò àbí brọ́dà àkóṣẹ wá bèrè fún yóò lè kọ́ síbò brọ́dà ní kí ló dé mo ní fi ọmọ yígọ̀ six months láti wà lẹ́nu ẹ̀ six months ó ti báyọ̀ lọ six months lọ́dọ̀ six months láti wà lẹ́nu ẹ̀ ah mo ní dàbúdú òun náà ní fẹ́ lọ́wọ́ ní àgbẹ̀ tó ní ẹ̀jẹ̀ kù fẹ́ ni. Apa, àfá súrà bí ìlẹ̀ ha ló kò áàdì ẹni ìdídọ̀ pé olú súrà bí ìlú wá kó àti aláwùsà ọ̀káífà fáàlà wọn kú tàbí àtàbìlì fíì láti gbẹ̀dẹ̀ náà sí nínú ọha àwọn ìyàwó ìfàdíà àti ayáfìlì kó sí wọ́n ní àfá àdìsí mélòó lẹ̀ ha ẹ̀ẹ́dábáwo ní àdìsí yẹn èyí tí wọ́n hádé lágbáwá ẹ̀yìn ọkọ̀ náà wọ́n ní kí ìlọ́mọ̀lá àgbọ́dù mi lè ga wọ́n wá ní ṣorí distance láti gbà tó ti wà lọ́mọ ọdún mẹ́wàá lórí àgbogbo kòránì torí ó sì ti pé ọmọ seventeen years báyìí àláàfin lọ́pàá ti ṣe tán kùránì kò lè má parí oríire kùránì lọ́fẹ̀ kò lè má ní kí kò lè má parí oríire kùránì lọ́fẹ̀ á kà lórí àfìjọ́dọ́ fúdà kódà títà tó rí ó tún parí ká lọ́rùn ó kéwú ọdún méje lè kéwú ìgbàlódé ó kéwú ọdún márùn-ún àbí ó mọ ibi tí ó kọ rí hadith tó sì wà lórí ẹ̀ orí ẹ̀ ló wà ìwọ náà wulẹ̀ kó ọkọ ìwọ ni hadith ẹ̀yọ ọkọ̀ ló ha ọlọ́sìn ni àbìjáàlú kọ́ wọ amúnà àdàgbèsà àwọn ọkùnrin olùmúlérò lọ́jẹ́ tóbi rí bá kú náà sórí ó gbọ́dọ̀ fi ọkọ̀ dáàbò máa ṣe ìrọ̀já àlọ́dọ̀ rẹ̀ tóbi rí bá ọkọ rí ó gbọ́dọ̀ ní ọkọ̀ fi yé pé à nígbà táwa wọ́n sọ fún gbogbo àwọn ọkọ̀ tá a ti kọ́ nípa náṣùn ní sánúwì yẹn ni wọ́n kọ́ wa jẹ́ kọ́ wò táyé èyí lè kú sí obìnrin o lè yá ní ọlọ́wọ́ ẹ̀yà fún ẹkù fẹ́ raṣọ kìbọ́ọ̀lù ní ìlera fẹ́ ẹkù ẹ̀ tó bá ti tó àtọkọ̀ má rí kí aṣọ lọ́dọ̀ àdílẹ̀kọ́ níta wá tó pápù tẹ́ẹ̀ bá fi aṣúra yẹn kẹ tó padà délé mọ́ṣálá tẹ̀lọ ẹ̀ gbọ́dọ̀ aṣúra yẹn tẹ́ẹ̀ bá rí àpò tó jẹ́ fún ilálẹ̀ ìyẹn tó wá kéré òjúwá sí oúnjẹ oúnjẹ méjì ni òjúwá àbẹ́rẹ́ ìbọn yára fà lè gbogbo wọ́n ní kò sí oúnjẹ òjúwá sí oúnjẹ ẹ òjòjì àbí máa tẹ̀lọ sí orí ìtàbí wọ́n tí wá ní kò sí oúnjẹ à ìròlò mẹ́wàá yẹn ọ̀rọ̀ ọgbọ́n fúnlọ́ọ̀kì ní ẹ̀rọ àà ó lè ló bẹ́ẹ̀ sí léèrè kó má bọ̀ sí lọ́dún márùn-ún torí pé ó lè wà nígbà máa bẹ náà pé wọn náà àlùkẹ́kọ̀ọ́ ni òun dá máa bẹ náà pé wọn náà ìmí lè máa bẹ náà pé wọn náà yá sí àmọ̀ràn wàwà síkù ìwọ náà bá fi ṣe kò gẹ́ bó ṣe wà ìwọ náà má á ah, yẹ́kùnlẹ̀ ìtọ́dún mẹ́wàá sí ti toró nígbà àmọ̀dá sí pé kò bá máa fi di ọdún mẹ́wàá bí àpá bá pe sísà mẹ́wàá mẹ́wàá sọ pé àbú jáde wà níyì àríwẹ̀ kọ́ ni <laughs> jáde wà níyì <laughs> reality ilé ayé ni ọ̀nà ti àlò rẹ̀ kò nínú ọ̀rùn kó pè ní jọmọ́ kó wá sọ fọ́pẹ̀ sí àbú torí ìwọ ni kó ló wò ló ló jẹ torí pé kò hàálà kò ráyè tí ó lórí pé kò kí o tẹnu tí yóò bá kí o ọ̀tọ̀ ni yẹ abu a ọjọ́ mẹ́ta lọ́dún lé ní bẹ́ẹ̀ kí àṣùgbà kódà ó lè torí ẹ̀kọ́ sílẹ̀ ṣùgbọ́n torí pé kò akóra rárá ló fi jẹ́ pé gbogbo àwọn ọkọ̀ yìí èèyàn bá wòye ṣáàtì sí ìyọ́nà tó dá wọlé yìí kọ́nà kó ṣàlọ́ ìkọ̀kọ̀ ìgbéyàwó ní pàtàkì ọ kábàbà kò sí ló ṣì lọ tí ìyọba ti ṣe ṣì máa ṣì lọ ẹnu bí ìṣìlọ ló sọ ní kébèrè ẹnu bí ìṣìlọ ló sọ ní aláìní wọn ni àdínà yóò rí sílùú pápá ṣìlọ máa ń sọ ní aláìní ni o wọn ti fi mọ ìgbóòrò kí lọ máa ń sọ àbú ọ̀pọ̀ ìbọ́ ìlú a ẹ̀gbẹ́ kò lágbà àbújámọ̀ tó jẹ́gẹ̀ ẹ̀ẹ̀ wọ́n á ti kọ́ bá sọ pé ìbọ́ ìlú àpàlọ́ pé ẹ̀bí kọ́ yóò bá kọjọ́ kò rí ẹ̀rùn tó lábí tọ́ ìbọ́ nínú àwọn ọ̀pẹ̀sọ̀ làhásàrí ẹ̀kọ́ rẹ̀ wọ́n á ní ìbọ́ ìlú àpàlọ́ pé bẹ́ẹ̀ kọ́ irú àwọn àpá yìí ìwọ ọ̀dọ́ wọlé wọ́n máa fọwọ́ ra àpò báyìí ẹ̀ẹ́dà alágbájá ẹ̀ẹ́dà alágbájá ṣùgbọ́n tó bá dé ta àpò gbogbo ẹ̀ fún wọn torí níbi torí ìṣìlọ́ ìlọ rẹ̀ ìparí oṣù ẹlòmí ya lọ dálẹ̀ rẹpẹtẹ fáwọn èèyàn níbi àpàdà kò sì ní sanwó sú àwọn ọmọ ìyàwó àbátálà kàkiri àìmọye obìnrin ló ṣe òṣìlọ ọkọ lórí òbíta látara ìṣojúṣe ẹni ojú òní owó lẹ̀ fún ìyàwó ẹgbẹ́ ó lè lọ́ máa gbogbo nǹka rẹ̀ pé bí gbọ́dọ̀ wá kó jẹ́ o bí gbọ́dọ̀ wá ti kíni bí gbọ́dọ̀ wá kó jẹ́ o ti fowó lẹ̀ lé kí ló fẹ́ kí obìnrin yìí ṣe kọ́nà kó tó ẹ̀ lọ́kọ́ wá ṣe agbọ́dọ̀ gbìyànjú gbogbo tó lè sọ wá di ẹgbẹ́ àwọn apààyàn kákìyàn ká lákàrí pa ṣọ́ra bẹ̀rẹ̀ kọ́nà kó ṣàdúrà ẹ̀sùn ìpààyàn nǹkan tó burú níwájú ọlọ́wọ́ wa àwọn ayé àtọ́lọ́ bá ti sọ ká bá pààyàn àtàbí tó wà ní ó pọ̀ rẹpẹtẹ ọ̀nà òun làwọn ẹ̀rú gbà pààyàn àdọ́sí sọ̀rọ̀ mọ́ wa àríwọ̀ sẹ́lá ó ní zawadi dúlíyà ahàwàdọ̀ ìgbàmọ́ ní kọ́tìlì mùsùlùmí ó ní kí gbogbo orí ayé yìí ó dà ó pátápátá kí gbogbo orí ayé parẹ́ ó ló kéré wájú ọlọ́run tó sì lọ pa ètò onígbàgbọ́ òdodo kan lọ nínú ọ̀dọ̀ táwọn èèyàn máa ń gbà palẹ̀ kọ́tù ìlà àwòrán ìmọ̀ fa ọmọ ọlọ́run wọn la dákóso àwòrán àdàpọ̀ ọlọ́run yẹn máa fa àwọn ọmọ yìí o kọ́sí àtàkì ńlá kọ́ torí pẹ̀lú òòyì. نحن نرزقكم وإياكم ọmọ ní àwọn ọmọ yìí àwa là ń pèsè fún yín o táwọn ọmọ yìí bá tún di àwọn ọmọ yìí tó bá dé àgbàdo tí bùkátà tó jẹ tó bá dé tán àwa náà la máa pèsè fún wọn. níbo ni ọlọ́run ní láti máa ń dókòwò ìwà ìyá kó ọlọ́run náà wọ́n lọ ibi wọ́n wà lẹ́nu ìyá wọn àwa là fún wọn àwa là ń yìí náà àdọ́bí tó mọ mọ́ wá ní wọ́sẹ́lá ní hadithi tó mọ̀ sọ̀rọ̀ ní ọdí aláìní nígbà tó sọ pé tó mọ̀ sọ̀rọ̀ ní pàwọn kàbáyé mẹ́ta ó ní àǹtẹ̀dẹ̀ aláìláyé ní ìdẹ̀lùwàhúwa ọlápá nínú ẹ̀jẹ̀ tó tóbi jù òun náà ní pé kó máa ṣe ẹbọ sọ́lọ́wọ́ kó máa pè kọ́ ìlẹ́yìn ọlọ́run ọlọ́run jù lódà wà látara àbẹ̀rù wípé táwọn ọmọ yìí bá dé sí oúnjẹ tí ò sí ìtò tẹ́lẹ̀ àwọn náà máa bá wa jẹ́ bẹ̀ wà á tẹ́ síra ìhàlílà díjárì àbí kò ṣe ṣùgbọ́n pẹ̀lú ìyàwó ara ilé rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi tó wájú ọlọ́run yẹ kọ́ lọ́mọ tẹ̀ là wá bẹ̀ ìmá pàdéyàn aburú ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ lóyún ìbẹ̀rù pé ẹ báwo la ṣe fẹ́ tún àwọn ọmọ yìí wọ́n ti pọ̀ sí i òun ti ní léṣe àgàrí ti wọ̀ kiri kan ti wọ̀ à ọ̀nà tó fún ẹ máa bẹ wò o ní láti lọ pa ọmọ yìí o mọ̀ yìí tó máa jẹ́ sábà fi orí ayé àti tọrọ fún ẹnu wọn tó má pa àwọn ọmọ ẹ bá jẹ́ ká ṣẹ́yìn ẹ ẹ family planning birth control àti gbogbo ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ àbáwọn ìlọ bí ọlọ́ọ̀ba tó dá wa ó mọ̀ wá gbogbo ìgbà tí ọmọ bá ti ń wáyé ẹ jẹ́ ká máa bí kọ́nà kókó wa ní ọba lálùbáríkà ọlọ́ni wa ìlà iná ogun ìlà tuntun ìlà ọlọ́ni gbogbo ẹ̀yìn fẹ́ kú ọmọ mọ́lẹ̀ lórí ẹ̀ abẹ́fẹ́ lọ kó mọ́lù ṣáláńgá ọlọ́ni gbà tó lọ bá bá di àwọn ọmọdé pa lórí ẹ̀ bí ayé ìdáhùn kó ìlà àwọn ọmọdé pa ìdílé ọ̀rọ̀ tí wọ́n dá kílẹ̀ sí àwọn ọmọ ìfẹ́ ti pa wọ́n ẹ̀jẹ̀ àgbìyànjú láti ṣọ́ra fẹ́ kọ́lọ́kú má ṣe ìlà ìkọ̀ọ̀kan wa al-intihar al-intihar suicide kí lọ parẹ́ ìwọlé ọlọ́ọ̀bá àdìkí ọlárúwá la dákòtò ló náà fẹ́lẹ́ sí àrọ̀ọ̀lọ́ ẹ̀mí tọ́lọ́ ń wọlé ẹ̀mí tọ́lọ́ ń ṣe léwọ̀ kó o gbọ́dọ̀ pa ẹ̀mí ààrẹ mọ̀sùlùmí àtìlàlẹ́ responsibility ló gbọ́dọ̀ ṣú ẹ̀mí ẹ̀ èyí ò ní máa wá mọ́tò kó wá wà wá kú wà pé à èyí ti máa ṣe kí ló dé náà ni à gbogbo ẹ̀ka ara kọ̀ọ̀kan wà ní lọ́nà máa fi wá nípa ìbáṣe lòsí sòyò ní kéré pẹ̀lú ẹ̀ ó tó lẹ́ kó lè pa ẹ́ lára ògbọ́dọ̀ ṣe torí ara ẹ̀yẹ ọlọ́run bá máa bí ẹ́ nípa ẹ̀ fún mi ṣọ́ọ̀lù kéèyàn wá tẹ̀kẹ̀ for granted ara òyà òde ogun wọ́n wá ní kò jẹ́ mọ́ kò sóògùn tàbí mọ́ fún ẹ bẹ́ẹ̀ òsì àwọn àwọn ọ̀daràn kan wà báyìí tí wọ́n pera wọn mùsùlùmí a ní nínú ìjọ ti wa àti lóògùn ẹ lóògùn ẹ lè jẹun ẹ ń jẹ fọ ẹ ń jẹ lá àbí ẹ lè lóògùn alábòsí ni àìkóyè wọn kódà náà kò ní tẹ́lẹ̀ sí ya bọ̀ ìfìlú ilé bẹ̀ náà ẹ àwọn olóògùn omi ní ọ̀rọ̀ mi omi ta ló rọ yín lómi máa di káàkiri ẹ̀wọ́ ara wọn lòsì àwọn náà máa gbómi káàkiri ta ló rọ yín jẹ́ sọ ábà mélòó lórí ọ̀dọ̀ àná ti sọ̀rọ̀ máa lùwà sálá ló lọ alùpọ̀ tó wá gbómi káàkiri mi lè ṣe àdúrà gbogbo àwọn ilé ìfátápátá wọn lè fún wa mọ́nà wọn máa gbé wa jùlọ sọ́nà àwọn àfáà mọ́lẹ̀ tí fún wọn ti mẹ́fà wò lọ́nà ní mẹ́tọ̀ jẹ́ tí wọ́n fi sọ̀ wá jẹ gbogbo àti bá tẹ̀lé ọjọ́ kò wá gbowó àbọ̀ ìdíjọ́wó so gbogbo àwọn ilé ẹ̀kọ́ gbìyànjú láti sá fún òun tí kò lòògùn ó wá fún oníparẹ́ àdọ́bí tó wọ́n àríwọ̀ sẹ́nà ó ní mọ̀ kọ́ńtàlá náà sọ omi ṣe ọ̀rọ̀ sí ìbàdí lẹ́yìn ọkọ̀ bá mú ọmọ bá tó fi parẹ́ sí ayé ìkọ́ ẹni wọ́n máa fi jẹ́ níyà nínú ẹ tó yìnbọn ọlọ́run wà láti lò kúrò ayé orí látà lúgà mohan ọlọ́run ni ẹ máa pa ìrẹ́ ara yìí ẹ máa wọ̀ báyìí wàlá àdàkùnrin àgbúnàkù ìlọ́lọ́ àdàkùnrin rọ̀hìmà ọlọ́run ni ẹ máa pa ìrẹ́ ara yìí ọlọ́run bá rọ̀hìmà rọ̀hìmà aláàánú ni jẹ́ fún yìí ẹ̀kọ̀dọ̀ para yìí tí bá bèrè ìlànà ìṣe lẹ́sọ̀ fẹ́ máa bọ̀ yàgò gbà mo máa bèrè ẹ lọ wá sọ ọ̀rẹ́ ẹ wá ṣàlàyé ẹ̀ fún iṣẹ́ àná tó di ẹ́. alẹ́sìhá ìbáfà ìjáre ọlọ́ọ̀bù òfẹ́ o kọ́tùgà àbẹ̀rẹ̀yà àwọn aláìṣẹ̀ kéèyàn máa pawọ́ nínú ẹni táwọn ọ̀nà máa ń ṣe wọ́n ṣe ṣíṣàlẹ̀ bọ́ọ̀dì gbogbo ilé ìkàrà náà àwọn èèyàn wà ilé ìlú bí ẹ̀sẹ̀ àgbẹ̀kọ̀ọ́rọ̀ òwò ní àwọn èèyàn ṣe lọ́rùn wọ́n wà ní ìjọ wọ́n ìjọba àjọ ní ogún ilé ọdún ó yá òun fẹ́ lọ bọ́ọ̀bù bẹ̀ ó fẹ́ tó rọ̀ ẹ̀ ọlọ́run ọmọ òun ẹ jẹ́ òun jẹ́ sí ara ẹni ẹ wá jà pẹ̀lú àwọn ọmọ òun wá lọ sáré àwọn tí wọ́n fẹ́ jà òun wá tó bọ́ọ̀bù sára òun wá lọ fi pawọ́ ah! gbogbo ẹ̀ nílẹ̀ wà á kàn sí lójú ọmọ ìlú àdìsí àmọ́ bákan náà àwọn èèyàn alùpùtàdáwí àlàjáhàlà àwọn onípòfẹ́sì sẹ́yìntì àwọn onírúkíà àwọn dókítọ̀ àwọn náà pààyàn ẹ̀yìn ní òka tó ìṣùwọ̀n kò kàwé dé lẹ́kùn yẹn òun náà fẹ́ ti tọ́ níbi ó fẹ́ ti di abẹ àwọn èèyàn wá wéyìí

ìwà àdúgbò ní jáde ó lè ní ẹgbà tó fi ṣàdúrà yẹn ó ń rọrùn ní ẹbí àárín ìyá nígbà tó náà pè wèrè wọ́n ti ní wèrè náà tẹ́lẹ̀ àwọn tó yẹ lọ sí gbogbo ẹ̀ ó wá ń ka rúkìá lé wọn orí kó káńtì àléwọ́ lórí lọ́kù ẹlòmíì wọ́n níbi just eight secret owó àti lábàtú sàwùdá fún wọn àdókè lábàtú sàwùdá ìwòrán tó kúrò náà ìtọ̀ ṣùgbọ́n lè mélòó máa lò ọjọ́ mélòó ló máa ti lò èèyàn kan tí àwọn àlàyé kan fún ilé ọ̀sẹ̀ ló kọjá wọ́n náà wọ́n fi ṣe èèyàn kan tọ́nà ọdún kó mọ̀ pa kò fẹ́ẹ́ pẹ̀lú ìpè dáadáa àwọn wá kọ̀ọ̀pù kọ̀ọ̀kan fún pé bọ̀dà wọn ti lọ abá ti sàwùdá sí ọ ní àwùjọ ló fi lò ó ní ẹmu ti lò ó bí ọ̀sẹ̀ kan wọ́n ní òtí ìlú abájú sàwùdà wàá lò ó gbogbo yá bíi three months tó wá ó túmọ̀ sí wípé àwọn òògùn yìí ọ̀hún ṣe fún ìbàjẹ́ sí tí ìbàjẹ́ sí bá wá ṣẹlẹ̀ ó lè lo ọlọ́run lè lò sábà báwọn kọ́kọ́ ti wà sẹ́lẹ̀ òfin fún wa ní mímọ́ ẹ̀ tó àìsàn tó yẹ kó lọ́sọ́ títù lọ́sọ́ títù yìí tó yẹ pé wá màá tó á lọ màá tó kò sí láì sí bẹ́ẹ̀ ìwọ tó mọ̀ nípa bẹ́sì owó òwe à ó mọ̀ nípa bábíjà ọ̀dà ó mọ̀ nípa bíbí kan owó òwe àwọn ti ka ìwé kan báyìí dáfà àkọ́kọ́ wọ́n sọ pé ẹ tí ọba ti pa oye pọ̀mọ́ jíjà pọ̀mọ́ bábíjà ọ̀dà àti bíbí kan kiri kan owó olóòtú owó àgbà oníbúlòòtú ìdílé ọ̀sẹ̀ kan abábíjà ọ̀dà àti ìgbé ọ̀dà òníwèé ilé ìjọba ìmọ̀ tó òbí tó ń lé tó gbogbo ilé ya ooru ni o ọ̀dọ̀ táwọn èèyàn bá palẹ̀ nínú ẹ̀sìn gbogbo rẹ̀ o nígbà bíi àwọn ẹlòmíì wọ́n máa ran àwọn èèyàn lọ́wọ́ lórí pé wọ́n fẹ́ pa àwọn èèyàn eléyìí ló dáa aya tìlà ìjẹ́tẹ́lú ní gbàgbé yẹn kọ́lọ́mọdé àbáwọn ṣe oúnjẹ bẹ́ẹ̀ bákan náà ẹlòmíì tábẹ́ẹ̀tì tiẹ̀ ní kó ti máa pa àwọn àgbàlagbà àwọn ọba wọn àgbàlagbà ni àwọn ọmọ orí wọn pé tẹ́lẹ̀ òbí bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ó máa ń dùn lẹ́nu àwọn èèyàn ṣùgbọ́n ọ̀kan báyìí ó jẹ́ ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ tí ò dá ní o kí ẹ lórí máa sọ a ní tàbáfẹ́ kí ló ìta gbogbo àwọn tó fẹ́ láti ẹ gbogbo àwọn olórí ẹ káwá kó wọn lọ sí ní sí nǹkan gẹ́gẹ́ bí wọ́n ní ọ̀gá náà ti ti báwọn ọ̀rọ̀ yẹn káwà kó wọlé òbílì mọ́ kọ́dí ìtúwàsí bọ́ọ̀bù nílẹ̀ táìpọ́pì pé ẹni tó fẹ́ sí ẹ̀gbọ́n náà kó lọ sí lẹ́yìn láti fi ẹ̀yà rẹ̀ lẹ̀ ó pọ̀ ju ọdẹ ẹ̀kọ́ náà lọ kí gbogbo wọn bọ̀ kú ní àwọn bàjá ń kọ pé bàbá bàbá báyìí à àwọn ẹgbẹ́ òkú rẹ̀ tí wọ́n bá kú òlẹ̀ lẹ́yìn ó bá kú lè ní wọ́n lè bọ̀ tí ọba fẹ́ sí ìpẹ̀lú amẹ́ríkà gẹ́gẹ́ bí ìlú sílù ìwọ́n wọ́n ṣe ń tó tí wọ́n lè tó lọ bí bára wọn lò tó ẹnu bí akọ́sọ̀rọ̀ bí mùsùlùmí náà ní fẹ́ sí àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó burú wájú ọlọ́run ọ̀rọ̀ ńlá ni ó ó ju gbogbo fáúndárì pẹ̀sì lọ tó dábà ní tó fi tó àní ilé má dá máa dá sí o bí àwọn olórí yẹn ti ká lọ pa wọn dànù á ah! má wọn dá sí wẹ̀ ó ṣe kọ́ tó dànù ó kè nípa tí wọ́n ní gbọ́dọ̀ pa wọ́n dànù tí dáàbì tí ẹ bá wà gbẹ̀ kan tí dáàbì ẹ bá wà gbẹ̀ yóò rẹ̀ pé gbogbo tí wọ́n tí wọ́n ń sọ yẹ ọ́n fìyà jẹ wá wọ́n lò ní sọ bẹ́ẹ̀ torí dáàbì ẹ ti wà bẹ́ẹ̀ ìwọ́n náà ti ọmọ pírẹ́sidẹ́ntì ṣé fọ́tọ̀ ló wà wá ní ní fọ́tọ̀ èyí fọ́tọ̀ ló wà Lagos state yìí tí a máa ní fọ́tọ̀ náà yóò ẹ̀kọ́ bá ní ní fọ́tọ̀ àbí ọlọ́pọ̀ sí àdúgbò òbúwájú kò fẹ́ rárá àwọn àdánwò táwọn olórí náà ti kò ní àti ayọ̀pọ̀rọ̀ jù àti ayọ̀pọ̀rọ̀ jù ẹjẹ́ pé pọ́ sí yóò lè bá lè fọ́ orí ìgbọ̀kan lára ìgbọ́n tó rí pọ́pọ̀ ẹjẹ́ president wọ́n ló ti dolórí gbogbo àwọn omi àwádọ́ jáde nàìjíríà ìdórí kìríṣì nàìjíríà ẹ́ dáwọ́lé wà kápọ̀ pásítọ̀ dàwọn ìwọ àtàkọ ọmọ rẹ̀ lálùkọ nàìjíríà láàríyàn àfikọ́nà bá wa tó ṣe ìdá ó ti dà láwọn ìlànà ìlà ní pàtẹ́lì ìta ọjọ́ tẹ bá ti dé àṣẹ bí ọwọ́ àwọn tí ò lẹ́tọ̀ọ́ ní ẹ máa rí sí àdùkìyàmọ̀ àdùkìyàmọ̀ olóbi gbogbo kọta rí ẹ̀ kọ́nà kó ṣe àdúrà kọ́nà kó ṣe wáṣẹ àwọn ọ̀nà tá a agbọ́dọ̀ gbìyànjú láti sáfù ẹ jẹ́ ká ṣọ́ra tí ìyọba fẹ́ wa mọ́tò tó bá sì mọ mọ́tò wà má bọ́ fẹ́ stress torí pé bá bọ́ fẹ́ stress ó fẹ́ ṣe ìṣàkóso rẹ̀ àti àwọn ọ̀dà lórí ìgbà ìlú wa kọ́nà bá wa tó ṣe nígbà tó ní àtẹ̀yọ̀ kan sọ̀rọ̀ ní látú ìkọlẹ̀ nípa Dubai àwọn ọjọ́ ọkọ̀ tó ní ìbọn sọ fún ilẹ̀ ó wá bí wọ́n pa pé àwọn tó bá mọ̀ dráìbù kọ́ wọ́n ní á ah, bí ọba ti ẹ̀mọ́ dráìbù nàìjíríà tó bá bí bí ìgbà wọn lọ ṣe tẹ́jú àti òdìrí o kọ́ tó yẹ kó máa dráìbù torí pé kí ni bí ìyọ̀kọ́ bá jẹ́ dráìbù àti ẹ̀ tó wá dáńkó ní èkó wá sí ìfipá pẹ̀rẹ̀ tí wọ́n ah, tó káàkiri bá tí ìgbà ìwà iṣẹ́ gidi wọ́n wá mọ́tò á ah, ṣé pẹ̀lú ẹgbẹ́ mọ́tò tó ti tò sẹ́yìn ara ọba ó ti kí ni ó di ọ̀gbìn ọ̀jẹ̀ ó ti dé kí ni òun ni ọba tẹ̀sí ẹ̀yìn àmọ̀gá ẹ̀jẹ̀ wo ló wà lára ilé ẹ̀jẹ̀ wo ló wà lára ilé tó wípé kí ẹ bá débẹ̀ ìyá kọ́kọ́ lọ sí àwọn àsìkò kan ti tẹ́lẹ̀ wọ́n máa rí ìbọn tó bá ní láti ráì kó o sì kò bọ́ sí kòkó bá kan kó ló ti bọ́ lára kò rẹ̀ bọ́ fún òfin ọkọ̀ọ̀kọ́ fẹ́ kọlù rẹ̀ tó wọ́n kọ ya kí nìkan ni oṣìṣì nìkan ni àríwẹ̀ kan ni wọ́n ti nílẹ̀ lágbá àwọn ọ̀rọ̀ máa ń fi mọ́tò ṣeré mọ́tò lè máa bọ̀ báyìí fún ọ̀rọ̀ máa ṣeré kọ́kọ́ sáré kọ́ fẹ́ tẹ́lú mọ́ ní mọ́tò ó máa kó bírèkì yẹn ni wọ́n fi bírèkì ṣeré níwọ̀n tó wẹ́ pé àwọn ọdún yẹn ẹ̀mọ́ mọ́tò ti di àlè owó ẹ̀jẹ̀ à ṣe é ìdí mo mọ̀ láti òní bí twenty million lọ sókè pé ìyọ̀kọ́ ṣe ní ṣéèkì ó pa ìyọ̀ ní ṣéèkì ni o kò ní kó ọmọ o bó bá mọ̀ ọmọ wọn lọ kò mọ̀ ọmọ payọ̀ à ṣẹlẹ̀ pé yẹn ti di di ẹjọ́ ìjọba tí bàbá ọ̀fẹ́ tó payọ̀ ni so àwọn olùyẹ tó wá sí ní ṣéèkì payọ̀ ọjọ́ ní gbogbo àwọn oṣù méjì a tó wá san owó ẹ̀mí tẹ̀síbẹ̀sì a san owó ẹ̀mí owó ẹ̀ mo fẹ́ kàn bá mi owó ẹ̀ so owó ló pọ̀ mọ́ ni kọ́nà kó nígbà tí ìyọ̀kọ́ bá pọ̀ mẹ́rẹ̀ẹ́ pépè tí ó fẹ́ jẹ ìrántí ohun onílé ṣe kí ni kò nílé tọ́tọ́ ìdíyà ti níná tó wá ní ìdíyà aláwọ̀ kọ́nà kó ṣe àwọn olùkọ̀ọ̀kan wa so ọlọ́ọ̀kú wá ṣe kò jẹ́ tó kí afẹ́sọ fúnra wa lórí lọ́dún rẹ̀ nípa wípé nínú àwọn ẹ̀ṣẹ̀ tó máa pàdérò òun náà ni wípé tó máa pààyàn ọ̀nà ọba jẹ́ sí ẹ̀mí tiẹ̀ náà lọ́nà pàápàá jùlọ tó bá jẹ́ kó pààyàn káàkiri pé yìí ó máa jẹ́ sábà kí وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين تبارك الله بير إن شاء الله لا بسم الله Thank you. tí ìyọ̀ bá ti dìde. Ṣé ọmọ yẹn ti dáyé? Ṣé rí tí obìnrin bá lóyún? Wọ́n wá padà rí pé olúwẹ̀ ti wà sí fọ́. Ṣé oríire? information yẹn ọ̀nà méjì ni bóyá kẹ́mi tó dé ara ọmọ yẹn ọmọ yẹn kí oṣù mẹ́rin wọ́n wá rí wọ́n ti terminate yẹn torí pé information yẹn á affect ọmọ á lè affect àwọn òbí ṣùgbọ́n tí ẹ̀mí bá ti wà lára ẹ̀ ibẹ̀ yẹn ni issue wà kọ́ńtò lè terminate yẹn. agbọ́dọ̀ ní àwọn dókítọ̀ tó jẹ́ mùsùlùmí tí wọ́n bá tàbí tó. torí pé ọmọ kan wà ájíkà nínú tọ́nà ń fi ọlá rẹ̀ ọ̀nà fẹ́ àti ayé. àwọn àwòrán mo wá bímọ tó yarọ wá tó wọ́n ní kékeré láti ẹ̀dà padà tó wà ìwé orí apààyàn ni o tí ó yé ó máa ní irú ti fọ́níṣọ̀n ó máa ní lẹ́bù tó dúró lẹ́gbẹ̀ẹ́jì ni iye ti dé ayé táwa sí wọ́n wá ní fọ́ọ̀mù ilẹ̀ ìbejì ni wọ́n wọ́n wá lẹ́pọ̀ sí abẹ́sùn ṣé ní ayé táwa lónìí wọ́n máa ti sọ́ọ̀mù ìfọ́ọ̀mù ilẹ̀ wọ́n ṣe é dàwọn tó ti yé àwọn àpá gbọ́dọ̀ bá wọn wò ó ewu lẹ́kùn wo ni oyún yẹn wà bọ́ọ̀ bí information yẹn ṣe rí kí ló rí pa tọ́mọ ẹ bá tiẹ̀ dáyé fún ọmọ àti fún òbí tó mú yẹn lára kan ìgbìdá ọmọ náà wá bí sáyé àwa òfin látara ti information ká jẹ́ kó kú máa lọ àrárá àgbára sí ẹ̀ bó ṣe wọ́n lọ́ọ́ fi ṣọlá o ìkápátá bá lè ṣe láti máa tọ́jú ẹ̀ ọ̀dọ́ làwọn bá ṣe kọ́lọ́ kó ṣàfihàn ọ̀sọ́rọ̀ lọ́wọ́ rẹ̀ tó ti tà mọ́. Ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó pọ̀ náà tó ṣe fúkíà tó jẹ́ pé àwọn ọ̀dọ́ wọ́n ti di oníjálà ti pọ́n lélẹ̀ látara rúkìá tó ṣe tẹ bá rí ọ̀dọ̀ táwọn ẹ̀mí ìgbà ṣe rúkìá àdádálẹ̀ ti pọ̀ bẹ́ẹ̀ pẹ́tẹ́ olórí pé ìrìn ṣe rúkìá ní káka súnrọ́ sí ìpa síhà ẹ̀wá bẹ́ẹ̀ fi pé ìfọ̀láṣfálà ti náà ayá tó rò kó rúkì àwọn ẹ̀mí méjì ọ̀wọ̀n

kódà bó ti rẹ̀ tó sọ fún mi pé àlùkọ́dọ̀ àwọn ọ̀rẹ́ òun ló àwọn àlùkọ́dọ̀ ló sọ fún mi pé lẹ́yìn tó ti bá gbé ìyẹn kọ́dọ̀ ṣáà tí ọba jẹ tó ń ṣe dúkìá pàápàá jùlọ tó fi ń ṣiṣẹ́ ṣe tí ọba ṣọ́ra á padà dìdàkudà ó ní àbá padà parọ́ àbá padà tó àwọn èèyàn tó wà sàkó ní gálàdì inú mọ́tò kan kọ́kọ́ bọ́ọ̀lẹ̀ náà mọ̀ àti ètùté tí wọ́n máa láàbì kọ́lọ̀ kò ṣe àbọ̀wọ̀ àgbẹ̀ agbọ́dọ̀ ṣọ́ra bọ̀ gbogbo ta bá ń ṣe kábíyèsí láti pẹ̀lú ẹ̀ kádẹ̀ ìlú báwo làwọn ẹni ṣe àtúnṣe ṣe ibi tá a lè ti ṣe oríire díẹ̀ rẹ̀ kọ́lọ̀ kò ṣe àbọ̀wọ̀ ọ̀sọ́rọ̀ máa wà lọ́jọ́ bí jìnnà lọ́fẹ́